Okele. Wá mi. Ẹ pẹ̀lẹ́ wọn. Ọkọ mi. Wọ́n ṣe jáde ní ìsinmi. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde. Wọ́n ṣe jáde síta. Ta ló ṣí gẹ̀tì fún ẹ? Èmi náà mo ṣí gẹ̀tì ìwọ ló ṣí gẹ̀ẹ́tì fọkọ rẹ tó fi jáde sórí pọ́ lórí burúkú ni sórí pálá kò bá ni ẹ abatẹnijẹ ni ẹ kó sílẹ̀kùn fún kó jáde nígbà tí èèyàn wọlé tí ò tí ì ju ìṣẹ́jú márùn ẹni tó ti lọ ibiṣẹ́ láti àárọ̀ tó tún wá dé tí kò tí ì ju ìṣẹ́jú márùn lọ sí ìṣẹ́jú mẹ́wàá ó dẹ̀ tún wá jáde padà yẹn ọpọlọ wa sọ fún ẹ pé bóyá kò tiẹ̀ tíra láti láti búlọ̀kì ẹ̀ kó má bàa jáde ẹ wo bọ́n ti fẹ́ jáde mi gan béèrè lọ́wọ́ wọn pé ọ̀gá níbo yóò dà o ẹ fẹ́ jáde wọn dá lóhùn. mo dé lóhùn rẹ̀ jẹ́ kó jáde bẹ́ẹ̀ ó rẹ̀ pẹ́rẹ́ ní security hotel lè bẹ one or two things lọ́wọ́ wọn gbọ́ o ibo lẹ́ ń lọ ìgbà ọlẹ́ fẹ́ kí ló dé tẹ́ fẹ́ fi jáde o. Ah, kò sí bí igi mọ alágbàro ti fẹ́ gùn tó ẹ tó gbóko fún náà ni ọ̀gá ẹ̀ àwọn ní ti tèmi ni pé kémi sí géètì kémi tì àwọn sáà ní sanwó oṣù fún mi kò bá jágo mẹ́ta náà làwọn fẹ́ jáde mo gbọ́dọ̀ sí géètì o tí o tẹ̀ bí ẹgbẹ́ tó gba wọlé iṣẹ́ mi fún lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fẹ́ ṣé o gbọ́n ni no ṣé o kì í sọmọ àgbà ni. ṣé òye òye ẹni ṣé òye àgbà òye ẹni ṣé òlóye inú ni ṣé kò yẹ kó fi ọpọlọ ẹgbẹ́ pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ yẹn tí ọ̀gá fi wọlé ní àárín ìṣẹ́jú márùn tó dẹ̀ tún jáde báyẹn ṣé kò yẹ kó fọpọlọ gbé ṣé wọ́n yẹ kó gbà kó jáde ni. ẹ bá bìnrin ẹ bá mi pọ̀ wọn lórí fóònù pé ká máa padà bọ̀ ní màsíkètì fún wọn tí wọ́n bọ̀ ọ́ lé padà. ilé ẹ̀kọ́ lórí fóònù kó máa padà bọ̀ ní sórí eléyìí tó ṣe iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀. Ah! bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ iṣẹ́ ó máa bọ́ lọ́wọ́ ẹ ọpọlọ ẹ tí ò pé yẹn orí ẹ tí ò sọ nǹkan tó yẹ fún ẹ yẹn ó máa sọ fún ẹ nígbà tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ bóyá tó bá lọ ṣiṣẹ́ bẹ̀ mí wàá lè máa nílàkàyè bí wọ́n ṣe ń bá yín lò bí wọ́n ṣe ń bọ̀ ọ̀gá yàn bó ṣe ń bá lò pọ̀ aláìnílàkàyè tó tó tó tó tó sẹ̀kẹ́ bí kíní ẹranko. ẹ má bínú mà ẹ jọ kí ni gbogbo eléyìí rà yìí kí ni gbogbo eléyìí èló ní kòkò ẹ lára ọmọ le ah eh, ìgbà tán láwọn fẹ́ jáde ṣé kémi block wọn mo jọ fi ayò lójú yàrá mo jọ rí safety tẹ́ni kémi mọ block wọn eh, gbogbo eh, ẹni ẹlẹ́ni lọ bí sẹ́lá tààrọ̀ wọ́n dé ta ìdí ẹ ẹ ẹ̀yin náà kọ́ lẹ́ ń pariwo gbogbo nǹkan ti já tẹ́jà gbogbo ẹ̀ mo gbọ́ wọ́n wá jáde lọ nísìnyí wọ́n jẹ́ pa àwọn sílẹ̀ ẹ wá ní kémi máa búlọ́ọ̀kì wọn irú kí ni gbogbo èlé ìbá gan. Ah! Okele Okele. Ah! ẹ kí lẹ fẹ́ fóònù mi sí mo ní láti make call mo fẹ́ sáré pé èèyàn kan ni. ẹ ẹ wọ̀gá ẹ má báwọn èèyàn ṣe eré akọ̀gàn ẹ̀ ṣe kọ́ọ̀lù lórí fóònù tèmi irú fóònù tèmi náà fi ń kọ́ọ̀lù ṣé ìjà pẹ́ fẹ́ ya fọ́tò lórí fóònù mi sà. oh my goodness mi ò ya picture mo kàn ní láti make call sí èèyàn kan ni ó dẹ̀ wà very urgent. ẹ ṣe rí fóònù yìí tó wá jẹ́ pé ẹ fẹ́ ṣe surprise fún mi ẹ má ṣe pín fún mi o tẹ bá picture ṣé ẹ mọ̀ pé ẹ straight tẹ bá máa ya fọ́tò lórí ẹ ẹ wọ́n máa èèyàn máa wọ́ báyìí ni gbígbà tí kò goalkeeper fẹ́ bọ́ bọ́ọ̀lù. mi ò ya picture mo kàn ní láti mi kọ́ ẹ ẹ mú owó wa kí n lọ ra káàdì wa kò sówó kankan lórí ẹ. don't worry mo mọ bí mo ṣe lè yáwó lórí ẹ sọ. ẹ fẹ́ yáwó lórí ẹ ah, ayé mi dànù sẹ́yìn mo mọ̀ pé bọ́ọ̀kà ti fẹ́ yáwó ẹ̀ yára rẹ̀ ẹ fẹ́ yá tó fifteen thousand <laughs> ní sábẹ̀rẹ̀ sí mọ̀ pé ni ní bẹ̀rẹ̀ sí mọ̀ pé kí n tó lọ lọ ní bèrè pé ẹ dákun bò làwọn fúlàní dúró sí lọ́nà o èyí ṣe tètè mọ̀ mọ̀ <laughs> olú ẹ má lọ sí rìn ẹ má pè yín tí ń pè yín pè ìfẹ́ pé security ọlọ́run ẹ bá yá bíi fifteen àmọ́ yẹ́sà bẹ́ẹ̀ sẹ́yìn àyẹn ẹ ẹ wá rántí bẹ́ẹ̀ sì dá padà ọ̀sẹ̀ mọ̀ pé síìmù mi lẹ́ fi yá kọ́mọ́ fi mẹ́sẹ̀gì bá yé mi jẹ́. <laughs>